ẹ kú dédé wòyí ní gbogbo bíkíbi tí afẹ́fẹ́ móhùnmáwòrán Orísun ti ń fẹ́ sí yín ìròyìn mẹ́wàá òun ni ó ń dé sí ojú ìwòran yín ṣògo rẹ̀ ní kejì Àbíọ́nà ló ń tọ́kún ìròyìn ìròyìn ọ̀rẹ́ bá ti máa fún wa ní ṣísẹ̀ntẹ̀lé àwọn afurasí agbébọn ya wọ inú abúlé Makosa ní ìjọba ìbílẹ̀ Zomi ní ìpínlẹ̀ Zamfara wọ́n sì dẹ́mi àwọn òṣìṣẹ́ elétò ìlera méjì légbodò ó ṣojú mi kòró kan sọ wípé àwọn ọ̀daràn ọ̀hún ya wọ inú ilé alábọ́dé tí ìjọba náà ṣe pẹ̀lú àwọn ohun ìṣọṣẹ́ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣíná bo àwọn elétò ìlera méjèèjì náà lẹ́yìn àìgbọ́ra ayé ẹniyé ráńpẹ́ eléyìí tó wáyé láàrin wọn àwọn méjì náà ni Lawale Sulaiman àti Aliyu Muhammed tí wọ́n máa ń pè ní Ali Invitation bákan náà ni ẹnìkan farapa ó sì ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn tí wọn kò dárúkọ fáwọn oníròyìn ẹnìkan tí kò fẹ́ kí wọ́n dárúkọ rẹ̀ síta sọ wípé àwọn obìnrin tó wà lórí ìlàgbà láti gba abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àìsàn rọmọlọ́pá rọmọlẹ́sẹ̀ ìyẹn pólíò ní àwọn afurasí náà kọlù ẹ̀wẹ̀ alukoro ikọ̀ operation adrin daji ní ìpínlẹ̀ Zamfara Ayọ̀bámi Oní Orísàn sọ wípé ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà yàtọ̀ sí gbígbẹ̀mí àwọn òṣìṣẹ́ elétò ààbò méjèèjì ọ̀pọ̀ ohun ọ̀sìn ni wọ́n tún jí kó lọ nítorí ìwádìí fi hàn wípé ibùba wọn tí wọ́n ti wá láti wá ṣiṣẹ́ burúkú náà kò jìnnà sí abúlé yìí báyìí ìwádìí sì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà. ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti pinnu láti kọ̀wé tako àjọ ìṣòfin ìyẹn National Judicial Council NJC lórí ìdájọ́ tó dá wọn lọ́wọ́ kọ́ lórí ìpàdé wọn tó yẹ kí ó wáyé ní ìpínlẹ̀ Rivers ní ọdún tó kọjá àmọ́ tí kò ṣeé ṣe. wọ́n tún jẹ́ kó di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC kò kópa nínú ìdìbò 2019 tó wáyé ní ìpínlẹ̀ náà bí ẹgbẹ́ náà ṣe kọ̀ láti jùmọ̀ fa díje dupò kan kalẹ̀. ilé ẹjọ́ ló fagilé gbogbo ìbò kò mẹ́sẹ̀ yọ tí apá méjèèjì tí ẹgbẹ́ náà ti pín sí. Si pẹ̀lú àṣẹ fún àjọ INEC láti má gba orúkọ adíjedupò kankan láti inú ẹgbẹ́ náà fún ìdìbò ọdún 2019 àṣẹ ilé ẹjọ́ ọ̀hún ló tún mú kí ó rọrùn fún gómìnà Nyesom Wike láti padà fún sáà kejì ẹgbẹ́ ọ̀hún fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú People's Democratic Party wípé ó mọ̀ nípa bí ìdájọ́ náà ti wáyé nípa lílẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àjọ tó ń rí sí ọ̀rọ̀ òfin ní ẹ̀ka tìpínlẹ̀ Rivers ní ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2019 ni ẹgbẹ́ òṣèlú APC gbé ìgbìmọ̀ olùmúṣẹ́ṣe kan dìde láti máa bójú tó ohun gbogbo tẹ́gbẹ́ náà ń ṣe ní ìpínlẹ̀ Rivers àti wípé wọ́n tún ṣètò ìpàdé láti yan adíje dupò àti àwọn tí yóò jẹ́ adarí ní ìpínlẹ̀ Rivers àmọ́ lọ́gán tí wọ́n ṣètò eléyìí ní ẹnìkan tó ń jẹ́ Ibrahim Umar gbalé ẹjọ́ gíga tó wà ní ìlú Rivers lọ láti tako ìpàdé tí APC fẹ́ ṣe èyí tí ó dá APC lọ́wọ́ kọ́ láti má lè kópa nínú ètò ìdìbò náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí alukoro All Progressives Congress ní ìpínlẹ̀ náà Lánrè Isa Onílù sọ wọ́n ní ọkọ̀ adájọ́ obìnrin náà ní olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ òfin sí ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Rivers lákòótán wọ́n ké sí adájọ́bìnrin náà láti wo àwòkọ́ṣe àwọn adájọ́bìnrin bíi Zainab àti Mary Odile tí wọn kò ṣe màgòmágó lórí ẹjọ́ kankan èyí tó lè tàkùbù tàbí tí ó lè ta ẹrẹ̀ sí ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Ìlú mọ̀ọ́ká DJ KY sọ pé kò sí ohun tí yóò yọ òun lẹ́sẹ̀ tàbí tí yóò yẹ òun kúrò lójú ọ̀nà àti ìpinnu òun láti di ènìyàn pàtàkì láyé. Báwo ló ṣe sọ? So? ẹ jẹ́ kí a lọ láti lọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láti ẹnu Sekinat Raji Ọláìdé à ń padà bọ̀. ìlú mọ̀ọ́ká DJ Ayọ̀rìndé Kẹ́hìndé Òkìkí tí gbogbo ènìyàn mọ̀ sí DJ K-White sọ wípé ìgbìyànjú rẹ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin ni láti jẹ́ ènìyàn pàtàkì láàrin àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà DJ K-White ló sọ̀rọ̀ yìí lásìkò tó ṣe àbẹ̀wò àti ẹ̀ńlẹ́ńbẹ̀hún sí tẹlifíṣàn Orísun pé láti dìde láyé ènìyàn gbọ́dọ̀ múra síṣẹ́ sa ipá kí ó sì gbìyànjú láìwẹ̀yìn nítorí ọ̀pọ̀lọpọ̀ ohun ló mú ìfàsẹ́yìn bá àwọn ọ̀dọ́ ilẹ̀ Nàìjíríà ní èyí tóun sì ti pinnu pé kò sí ohunkóhun tí yóò yẹ òun lẹ́sẹ̀ lójú ọ̀nà àti dókè nídìí DJ. DJ Kaywise tẹ̀síwájú pé ìwúrí ló jẹ́ fún òun bí òun ti jẹ́ ìlúmọ̀ọ́ká DJ torí ọ̀pọ̀ ilẹ̀kùn ní jíjẹ́ ìlúmọ̀ọ́ká ti ṣí sílẹ̀ fún un kò ṣàìsọ̀rọ̀ lórí ayẹyẹ rẹ̀ ẹlẹ́ẹ̀kan lọ́dún ẹ gbọ́ bí ó ṣe sọ. ẹ̀yin tèmi nílé orúkọ mi ni DJ Kwise aka DJ Kwise jọjọ ẹ máa wo Orísun o show mi ń bọ̀ ní twenty fifth January ní Abẹ́sán Stadium ní Àlímọ̀ṣọ́ lẹ́kọ̀ọ́ ẹ wá ẹ wá bá ẹ bá ẹ wá turn up ẹ wá ẹ wá turn up ẹ wá flenjọ keep watching Orísun. <laughs> àwọn tó ń bọ̀ àwọn bíi Naira Marley àwọn bíi Zlatan àwọn bíi eh, Pasuma àwọn bíi Wizkid àwọn bíi Davido àwọn tó ti wá àwọn bíi Tiwa àwọn bíi Niniola gbogbo yẹn á wá ẹ wá ẹ jẹ́ ká tọ̀nà ẹ ṣé o ẹ máa wo Orísun orúkọ mi ni Kaywise jọ o. lákòótán ó ní ìgbésẹ̀ ọdún two thousand and twenty yìí àti ìpinnu rẹ̀ yóò mú ìtẹ̀síwájú bá ayé òun pẹ̀lú àrọwà sí àwọn olólùfẹ́ rẹ̀ láti má fà sẹ́yìn nínú ìfẹ́ tí wọ́n ní sí i. Sekinat Ọláìdé Rájí. ẹ káàbọ̀ padà kò jẹ́ bí Sekinat Rájí Ọláìdé ṣe mú eléyìí wá fún wa. agbẹjọ́rò àgbà ilẹ̀ Nàìjíríà Fẹ́mi Fálànà ti tako alámòjútó yanyan ọ̀rọ̀ òfin ní ilẹ̀ Nàìjíríà Abubakar Malami lórí ọ̀rọ̀ tó sọ wípé ikọ̀ elétò ààbò tí àwọn gómìnà apá gúúsù ìwọ̀ oòrùn dá sílẹ̀ èyí tó ń jẹ́ àmọ̀tẹ́kùn kò bá òfin mu. àwọn gómìnà ìpínlẹ̀ mẹ́fà tó wà ní gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ nàìjíríà ló ṣe ìdásílẹ̀ elétò ààbò náà láti kún àwọn ọlọ́pàá lọ́wọ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ nílùú ìbàdàn ní ibi tí ọ̀pọ̀ àwọn ọba aláyé apá ìwọ̀ oòrùn ilẹ̀ nàìjíríà àti àwọn alẹ́nulọ́rọ̀ péjú pésẹ̀ sí. àmọ́ láàrin ọ̀sẹ̀ yìí Ni mínísítà fún ọ̀rọ̀ òfin ìyẹn Abubakar Malami sọ wípé ìdásílẹ̀ elétò ààbò tó ń jẹ́ Àmọ̀tẹ́kùn ò bófin mu agbẹjọ́rò àgbà náà Fálànà sọ wípé ìbú ẹnu àtẹ́ lu Àmọ̀tẹ́kùn kì í ṣe ohun tó lẹ́tọ̀ọ́ rárá torí láti ọdún tó ti pẹ́ ó civilian JTF ti ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Yobe àti Borno tó sì ní àwọn tó fi ara wọn jìn fún ààbò ìlú eléyìí tó wọ ẹgbẹ̀rún lọ́nà mẹ́rìndínlọ́gbọ̀n ènìyàn léni tí ó jẹ́ wípé wọ́n ní ohun èlò ìkọjú ìjà sí àwọn ọ̀daràn. Fálànà ní iṣẹ́ àwọn JTF náà ni èyí tí ó ń kún àwọn ọlọ́pàá lọ́wọ́ ṣiṣẹ́ ní apá àríwá ìlà oòrùn orílẹ̀-èdè yìí àti wípé kí wọ́n tó ṣe ìfilọ́lẹ̀ àmọ̀tẹ́kùn balógun ikọ̀ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ṣe ìpàdé pẹ̀lú àwọn gómìnà apá gúúsù ìwọ̀ oòrùn tí gómìnà káyọ̀dé fáyẹmí ṣojú níbi ìpàdé náà lẹ́yìn ìpàdé ọ̀hún ni wọ́n sì bu ọwọ́ lu ìfilọ́lẹ̀ àmọ̀tẹ́kùn falana wákàdí ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ wípé níwọ̀n ìgbà tí ọ̀gá ọlọ́pàá ti mọ̀ sí ìfilọ́lẹ̀ àmọ̀tẹ́kùn yìí kò yẹ kí ìjọba àpapọ̀ tún kéde ìfilọ́lẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí èyí tí kò bá òfin mu. ẹ̀wẹ̀ gómìnà ṣèyí mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ ti sọ wípé òun kò gbọ́ wípé ìjọba àpapọ̀ kéde àmọ̀tẹ́kùn gẹ́gẹ́ bí eléyìí tí kò bá òfin mu gómìnà tún sọ eléyìí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní kété tó lọ ṣe ẹ̀ńlẹ́ńbẹ̀hún bàbá kẹpẹ́ fún olórí ilẹ̀ nàìjíríà tẹ́lẹ̀ rí ìyẹn olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ní ìlú abẹ́òkúta ó ní orí ẹ̀rọ ayélujára lòun pẹ̀lú ó ti ka ọ̀rọ̀ tí abubakar malami sọ nípa àmọ̀tẹ́kùn àti ohun tí malami rò nínú ara rẹ̀ ní ọ̀rọ̀ ọ̀hún nítorí kò sí ìjọba tó ní ìran ààbò ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú tó irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lè jáde lẹ́nu rẹ̀. ó wáá sọ wípé ìdí pàtàkì ìgbékalẹ̀ àmọ̀tẹ́kùn ni láti rí dájú pé ètò ààbò tó péye wà fún àwọn ènìyàn apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà. ní báyìí ẹ jẹ́ kí a dúró díẹ̀ nígbà tá a dé ìròyìn sì ń tẹ̀síwájú à ń padà bọ̀.